Ah, hello orúkọ mi ni Ibrahim Yekini Bakare tí àwọn èèyàn mọ̀ sí Ìtẹ̀lẹ̀ táwọn èèyàn mọ̀ sí Anini <laughs> lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn èèyàn mọ̀ sí Kesari apákan ẹ̀fún apákan ọ̀sùn tí wọ́n máa ń sọ pé èmi apákan kú apákan àrùn. ok uh, mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta abími sí Bariga ní ìlú Èkó níbí wọ́n bá ìwé tí mo kà mo kà ní ìlú kan tí a ń pè ní Kano State ní ilẹ̀ Haúsá mo gbé ilẹ̀ Haúsá fún bíi sixteen years ni mo fi wà ní ilẹ̀ Haúsá lẹ́yìn ìgbà yẹn tí mo tí mo kúrò ní ilẹ̀ Haúsá mo wá sí Èkó mo gbé àdúgbò kan tí a ń pè ní Agége mo wà lágége díẹ̀ lẹ́yìn ìgbà yẹn mo move sí àdúgbò kan tí a ń pè ní Àgbàdo Crossing ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn Yorùbá wọn ní ká débi tá à ń lọ a máa débi tá ò lọ so mo ti kọ́kọ́ fìgbà kan kọ́ iṣẹ́ àwọn tí wọ́n máa ń yàwòrán rí bẹ́ẹ̀ ni. ọ̀bẹ kí àwọ̀lú lórúkọ tá a pè bá ọ̀bẹ kí ìdìjànà lórúkọ tá a pè sọ̀dàrà èṣù náà làbára yẹ̀pẹ̀ bìtìbìtìbìtì lórúkọ tá a pè wọn yàmí palanja palanja la sọkù ọlá palanja la sọkù ọlá àbálábà wọn máa rárun parapọ̀ wọn fẹ́ẹ́ fèsì ògbèjọba wọn ní sáṣá gẹrú tó bá jọba àṣírí wọn ò níbò àmọ́ kì í ṣe bí tèmi késàrì lónìí pátápátá lè kún daṣọ borí àbùtán lórí sábòdì ìgbín ẹni ẹlẹ́ni ní rọ́ṣọ́ pàdé àṣàwélẹ̀ ẹni ẹlẹ́ni ní rọ́pàkà láṣọ àgbààgbà lónìí péjọ káláwọn oúnjẹ fún òkété àdúgbò náwọn oúnjẹ yóò nà èèwọ̀ òrìṣà ilẹ̀ ilẹ̀ ilẹ̀ mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bíi etí alẹ́ mo dé kùtùkùtù bíi etí òwúrọ̀ mo dé gbàgbàgbà bíi etí ìyálẹ̀ta ọ̀rọ̀ ilé késàrì di àfọlá àfọlá àfọlá tó bá dọ̀la àtúkọ̀lá. nígbà tí mò ń gbé area kan tí a ń pè ní àgbàdo so mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi at times nígbà mi tí mo bá sọ̀rọ̀ wọn ni ah yorùbá tó sọ yẹn ó ti tóbi jù in fact nígbà kan gan àwọn kan fún mi lórúkọ máa ń pè mí ní ah ọmọ ọ̀dọ̀ àgbà ọmọ ọ̀dọ̀ àgbà pé because mo máa ń sọ̀rọ̀ bí àgbàlagbà then pé ah, báwo ni mo ṣe máa ń manage àwọn yorùbá mi yẹn tí mo bá sọ ó máa ń silẹ̀ síyàn lára so láti gbà yẹn ni wọ́n ti máa ń gbà mí nímọ̀ràn pé ó jẹ́ máa lọ ṣe eré orí ìtàgé kò pẹ́ sígbà yẹn ni mo pàdé ẹnìkan tí à ń gbórúkọ wọn ní Fọlọ́runṣọ Adéjọbí so mo wá bá wọn sọ̀rọ̀ dítò ọ̀rọ̀ táwọn ọ̀rẹ́ mi máa ń sọ pé lọ ṣe kíní yìí sẹ́ ó dà mí pé ọ̀nà ẹni mo wá bá wọn sọ̀rọ̀ pé mo fẹ́ máa kọ́ṣẹ́ <laughs> wọn tiẹ̀ kọ́kọ́ fẹ́ take me serious nígbà yẹn wọn kọ́kọ́ máa máa sọ wọn máa ní kí n má wọ̀rí kí n pa wọn kí n pa wọn ìgbà tó wáyà mo ṣáà sọ wọn pé kíní mo fẹ́ ṣe gangan lóòótọ́ níṣẹ́ tó ṣe di pé mo bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ eré orí ìtàgé ní ọ̀dọ̀ wọn nìyẹn so mo wà lọ́dọ̀ wọn nígbà yẹn nígbà tí mo bẹ̀rẹ̀ wọn ni mo máa lọ́dún méjì bọ̀ṣẹ́ mọ̀ iṣẹ́ téèyàn bá ń ṣe tó bá ti di pé wọ́n notice pé òkè ọmọ yìí ó ń já fáfá díẹ̀díẹ̀ láti bẹ̀ lọ̀gá mi nínú mo ń láti tún lò bóyá bí ọdún kan sí torí pé tí ọ̀gá mi ò bá sí lára ni èmi ni mo máa ń kọ́ àwọn ọmọ rìaza láwọn tí wọ́n ń kọ́ irú iṣẹ́ tèmi náà ń kọ́ so káṣá ni mo lò bí ọdún mẹ́ta gbogbo àti ń ṣàmàṣetán kúrò lọ́dọ̀ ọ̀gá mi mo ṣetán ní year two thousand ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ kàríà mi nídìí iṣẹ́ fíìmù mo kọ́kọ́ wà nínú sinimá kan tí a pè àkọlé ẹ̀ ní dàpọ̀ torí tiẹ̀ ní ọdún yẹn lọ́hùn <laughs> in fact inú mi sọ dùn gan sínú ẹ̀yẹ kan péré ni mo ṣe ń bẹ̀ sínú ẹ̀yẹ kan ṣo yẹn náà in fact bí kí n sọ pé wọ́n bá mi bẹ̀bẹ̀ gan ni pé wọ́n láti jẹ́ kí n sọ̀rọ̀ wọ́n fún mi ní láyìnsẹ̀ ẹ̀yọ kan nínú fíìmù tá à ń sọ̀rọ̀ nípa èyí inú mi dùn gan nígbà tí a ṣe fíìmù yìí tán kí fíìmù yìí tó jáde ni mo ti rò fónílé <laughs> mo rò fàlejò mo sọ fún èrò kò kódà mo sọ fún èrò ọ̀nà <laughs> pé sinimá kan bọ̀ lọ́nà o tí mo wà nù ẹ̀ tí àkọlé ẹ̀ ń jẹ́ dàpọ̀ torí tiẹ̀ so lẹ́yìn ìgbà yẹn èmi náà ṣàgbìyànjú mo rò bìkan tí mo ṣe ń bọ́ lọ́hùn sọ nìyẹn pé báwo ni mo ṣe lè penetrate wọlé gangan sí industry yìí báwo ni mo ṣe lè jẹ́ kó feel pé okay ẹnìkan ti dé nítorí pé ńgbà yẹn gan kò rí lè dàbí ìsinyìí i'm sorry to say kò kò rí lè fi bẹ́ẹ̀ sáwọn ẹ understand kò rí lè fi bẹ́ẹ̀ sẹ́nìkan tó ń fa ọ̀dọ́ lọ́wọ́ ẹ understand kò rí lè ọ̀dọ́ ò tí ì pọ̀ dáadáa rẹpẹtẹ báyẹn báyẹn so mo wà pé òkè kí ni mo lè ṣe mo ṣáà ọwọ́ lọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ni mo fi produce the first film mi tí à ń pè àkọlé ẹ̀ ní ìtẹ̀lẹ̀ nígbà yẹn so àwọn kọ́kọ́ dẹ̀ wà nínú fíìmù mi tí mo máa ń ṣe even láti gbà yẹn láti tẹ̀lé yẹn ló ti bẹ̀rẹ̀ mo máa always create nǹkan kan tó máa dá yàtọ̀ like mo máa make sure pé nínú gbogbo fíìmù tó bá ti jẹ́ pé mi ni mo fẹ́ produce nǹkan kan láti stand out níbẹ̀ tí wọ́n máa rí i pé ah, eléyìí dá yàtọ̀ fún àpèjúwe nínú ìtẹ̀lẹ̀ àwọn tí wọ́n bá ti wọ́n mọ̀ nǹkan tí mò ń sọ yìí kárátà yìí tí ó ń jẹ́ ìtẹ̀lẹ̀ nínú sinimá tí àpàkọ́lé ẹ̀ ní ìtẹ̀lẹ̀ tó jẹ́ first film mi ọwọ́ lásán báyìí ló máa ń fi yìnbọn nítorí story yẹn nìkan ṣe pẹ̀lú love àti crime so kárátà mi tó bá di ọwọ́ báyìí ó ní ohun tó máa ń pèsè ọwọ́ yẹn tó bá ti pé ohun yẹn ìbọn máa jáde ó máa yìn then lẹ́yìn yẹn tó tún ṣe wá jẹ́yàn tó burú tó yẹn ó tún ní soft heart so later nígbà tí ó pàdé arábìnrin kan láṣẹ mọ̀ nínú sítórì yẹn pé ah, àṣẹ ní báyìí tó ń ṣe nǹkan báyìí à ń tọ́ alájẹ́ kó yẹ̀wọ̀n yẹn pé fine ẹ mọ̀ kó ń ṣe nǹkan tó wà encouraging pé bóyá kéèyàn nítorí pé ìyà jẹun ló ń ṣe lọ jalè àbí torí ẹ̀ ló ń ṣe lọ pààyàn bọ̀ akọ̀tún jẹ́ kó yàwọn èèyàn náà pé àwọn ẹlòmíì náà máa ń ní reason fún nǹkan tí wọ́n ń ṣe you understand like bí òwe tí Yorùbá ṣe máa ń sọ pé tí kò bá nídìí ńgbà míì obìnrin ò kì í jẹ́ kúmólú wọ́n ní obìnrin tó bá jẹ́ kúmúlú á jẹ́ pé ikú má kọ́ nílé wọn lọ ni. so ọ̀pọ̀ rò kápẹ́rẹ́ afẹ́fẹ́ ló ń gbé lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí mo ṣe second film yẹn ní ẹkùn mẹ́ta tí mo lè sọ pé fíìmù tí àwọn ayé fi tó ṣàfihàn mi fíìmù táwọn èèyàn fi mọ̀ mi pé ẹnìkan wà fún ẹ láti tẹ̀lé náà àti ráwọn èèyàn tó notice pé bàbá kan ṣe nǹkan kan ó dẹ̀ create idea kan ó dẹ̀ nice but nígbà tó máa di ẹkùn mẹ́ta ọlọ́run ti ń gbà díẹ̀ pé òkè kọlọ́njẹ́ kọ́ máa ṣàkíyèsí àwa náà pé ah, ọmọ kan wà oúnjẹ tẹ́lẹ̀ lẹ́yìn yẹn mo ṣe kò ṣe é mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn sinimá yẹn náà ni mo lè máa ṣàlàyé different concept oríṣiríṣi tó jẹ́ pé ó wà níbẹ̀ bí a ṣe ń bá kárí àyànbọ̀ nìyẹn títí tí ó fi dòní lọ́wọ́lọ́wọ́ tá wà lórí Késárì. ìdojúkọ àkọ́kọ́ ó ti bẹ̀rẹ̀ látòrí first film mi ìtẹ̀lẹ̀ mo ti sọ́nà láì mọ ìgbà nígbà tá à ń ṣe fíìmù tẹ̀lẹ̀ yẹn lọ́lọ́ a ya scene kan tó ní ṣe pẹ̀lú night scene so bóyá ó ti rẹ̀ wọ́n kúrò níṣẹ́ mọ̀kọ́ lọ́hún kó ṣàánú wa ẹ̀mọ̀ pé wàhálà wa ń sìn wọ́n máa ń pọ̀ ju sẹ́yìn lọ so wọn rántí tètè kó àwọn ọ̀nà tàfi ṣiṣẹ́ wọn kó kúrò so location bus wa wá fẹ́ reverse ó fẹ́ wọnú hòtẹ́ẹ̀lì dítò pàtí iṣẹ́ tán lálẹ́ ó dẹ̀ gorí gbogbo ná mẹ́rẹ̀ẹ̀rin mọ́lẹ̀ pátápátá tá à ń lò ó wà lára ìdojúkọ tí mo rí tí mo pera mi ṣàkíyèsí pé Ibrahim ṣé ǹjẹ́ o lérò pé ọ̀nà ẹ̀ gangan ni ọ̀nà tí ò ń tọ̀ yìí bọ̀ kí nìkan tó sọ fún mi pé má sọ̀rì tínú <laughs> ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ èèyàn tó bá ṣe dópin la máa gbàlà because nígbà yẹn a ní choice nígbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ a ní láti a ní láti stop shooting nítorí ẹni tí a gba kámẹ́rà lọ́wọ́ ẹ̀ ní tí a bá ti lè sanwó náà yẹn pé kò sí bá a ṣe fẹ́ kọ́ntínú nígbà yẹn mi ò lè gbàgbé one thirty wọ́n ní kí n san fún iná mẹ́rẹ̀ẹ̀rin so àní choice àní láti break ni so mo ṣẹ̀ wá ṣẹ̀ wá take me ní another one month kí n tó tún lọ wá owó kọ́kọ́ san gbèsè náà nǹkan kan tí mo tún ṣẹ̀ wá padà wá ya fíìmù yẹn tí à ń pè ní ìtẹ̀lẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run bá mi fa àlùbáríkà sí àtàrà àlùbáríkà yẹn náà ló jẹ́ kó yé mi pé ọ̀nà ni so kí n má rò bí kì ṣọ̀nà ìdojúkọ tí mo lè sọ pé ẹlẹ́ẹ̀kejì but ọlọ́run padà kó wa yọ ni mo ń ya fíìmù kan nígbà kan àpè àkọlé ẹ̀ ní àkèré so àti ya àti ṣiṣẹ́ tán iṣẹ́ jọ́kìíní jọ́kejì àṣetán nǹkan kan so and the end of the day ńgbà tá a fẹ́ mú káàdì fún editor bí wọ́n ṣàṣe ni wọ́n ríṣẹ́ nínú gbogbo nǹkan tá a yà pé wọ́n rí ni pé like bóyá káàdì yẹn ti kó virus or something ó ṣe di nǹkan wọn ní ká mú lọ fẹ́nìkan lóṣòdì amúlọ lóṣòdì yẹn lòun ò lè ṣe wọn ní ká dá padà sí Mùṣín amúlọ sí Mùṣín wọn ní ẹni ò lè ṣe wọn tí ní ká mú lọ fẹ́nìkan lálábà àtúmọ̀lọ sálábà wọn lẹ́ni ìkan ò lè ṣe meanwhile wo bọ́ọ̀lù ń ṣe máa ń ṣe nǹkan àṣé ẹni tọ́lọ́ ń fẹ́ lò gangan wà ní location because location tá a wà yẹn iṣẹ́ méjì ni so editor kan wà tó jẹ́ pé ọmọ kékeré so òun wà ní location yẹn so gbogbo báyìí ṣe kí ni ẹ̀mọ̀ òun náà máa ti bọ́ọ̀ta ṣùgbọ́n yàgbà tó wá dé lálẹ́ ló wá gbọ́ pé àwọn màá ní ìṣù pé iṣẹ́ ta yà nǹkan kan àríyá ìmọ̀ye sí ìtọ́pọ̀ mo ṣáà ti ń ronú pé because mo mọ̀ pé àwọn sins tá a rí tí ń bá tẹ̀ ni mo fẹ́ manage àpadà ó kéré jù machine ọ̀bọ̀yà bíi eight hundred thousand so ó ti wá ń di ìṣù mo ti mọ̀ pé ìwọ lọ́n kí ni ká tó ti pélé ìbáyìí that small boy yóò kàn ní kájẹ́ kò ń try pé káàdì náà dà káàdì yẹn gan wàá sílẹ̀ àtúmùfẹ́ nìkan yẹn ṣàtúnlóhùn try try try mo wá ṣe fún ọmọ lówó kó lọ sí Òṣòdì kó lọ gbà <laughs> ọmọkùnrin yìí ní káàdì tì nígbà táwọn ọmọ káàdì yẹn lé lọ́wọ́ èmi ò tẹ̀ tí wá síbi àti lọ ṣiṣẹ́ mo tuntun wá gírí pé ẹ jẹ́ ká máa yà á lọ mo ti pa wọ́n ti sìn padà tí ń lọ́gbọ́n ya díẹ̀ díẹ̀ lọ bó ṣe pè mí nìyẹn pé ọ̀bọ ti ń rìkọ́fà gbogbo nǹkan tí a ló sọnù padà lára àwọn ìdojúkọ náà nìbọn adẹ́dúpẹ́ tí Ọlọ́run bá wa ṣẹ́gun so of course ìdojúkọ máa ń wà lóríṣiríṣi nídìí iṣẹ́ ìbọ̀ṣẹ́ mọ̀ pé bí ọ̀rọ̀ olóyìnbó ó lè di stronger shall live so ìgbàgbọ́ tèmi nìyẹn pé tí èèyàn bá dúró ṣinṣin tí ó jẹ́ pé wájú lòun wò tó wẹ̀yìn tó nígbàgbọ́ nínú ọlọ́run pẹ̀lú inú kan tí o lè gbàdúrà kí ayé ẹnikẹ́ni bàjẹ́ ó máa débi tó ń lọ. orúkọ mi ni Ibrahim Yekini Bakari, tí àwọn èèyàn mọ̀ sí ìtẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí àwọn èèyàn ń pè ní kesari apá kan ìfún apá kan ọ̀sùn ẹ máa wo Orísun TV ọlọ́run á wà pẹ̀lú yín.